Glo wà nínú afẹ́fẹ́ dátà ni. òun ló ń lò ní gbogbo ìgbà láti fi orin sí orí ẹ̀rọ rẹ̀. òun ló lè fi wo oríṣiríṣi eré àgbéléwò láti orí ẹ̀rọ rẹ̀. ó ní àwọn ilé ìfowópamọ́ fi ń ṣe àmójútó owó rẹ̀. kò ṣeé má ní ni fún ayé ìgbàlódé dátà. gẹ́gẹ́ bí àwọn tó ṣe ìwádìí Orísun rẹ̀ ṣe sọ púpọ̀ àti púpọ̀ ru rẹ̀ wá láti ibi wọ́n ti gbà pé Glo ní nẹ́tíwọ̀kì tó tóbi jù pẹ̀lú Glo One submarine wire wọn. àwọn òṣìṣẹ́ abẹ́ omi ti so gbogbo rẹ̀ pọ̀ lónìrànràn pẹ̀lú mẹ́wàá ti ẹgbẹ́ ẹgbẹ̀rún kìlómítà okùn ìríran ẹ̀rọ wọn. Glo lè pèsè dátà oníyekíye ní ìrọ̀rùn pẹ̀lú owó tí ò gani lára rárá. ṣé o ti rí Glo wà nínú afẹ́fẹ́ ní ibi gbogbo. Hmm. ẹ jẹ́ ká bẹ́rí fún ọ̀gá àgbà. dátà ni èmi tà mí gba ìdá ọgọ́rùn lé ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí gbogbo ètò dátà ìfà dátà ìdá mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí kò ní tàbí ṣùgbọ́n nínú lórí atúmìṣe ètò dátà ní kíákíá tẹ star seven seven seven hash láti yan ètò dátà tó fẹ́ kò nídìíwọ́ kò nínira.